nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin àti ọdún mọ́kàndínlẹ́ ogójì ìjírọ́ èyí dàgbà ìṣe sallallahu alaihi wasallam. السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nínú tafsiri sọ́wọ́tì nàìjíríà áyà ti adélé ni òun náà ni áyà ẹlẹ́ẹ̀karùnléní ogójì forty five bẹ̀rẹ̀ láti gbélé ni. níbi tọ́lá wọn bá dúró yé wa wípé àníṣe yòókùtálù rọ̀júlù bímọ àti a lè pa ọkùnrin nítorí pọ́pa obìnrin gẹ́gẹ́ bí ìgbẹ̀sán lára ẹ̀ ọlọ́run tí ó yé wa wípọ́ wà nínú àtọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sì ṣe déédéé nínú sẹ̀ríà èyí tọ́lọ́ ọba ṣẹlá nàbì sọlọ́lọ́ ọba àdìkí ọ̀sẹ́lá mú. ọlọ́run ọba wa ń sọ nínú àyà yìí níbi ọ̀gàgà bí náà lẹ́yìn fi hà ánànàkúta bí nàkúta wà láàyè náà bí láàyè náà wà láàmú àbí láàmú. وكتبنا عليهم فيها ọlọ́run ní àwa ṣe ní dandan lé wọn lórí ìyẹn àwọn yahoo wọ́n fi hàn yí pé eléyìí náà tún jẹ́ ọ̀kan lára ìbáwí tó ṣe yí pé wọ́n fi ń bá wọn jù nítorí pé wọ́n wà nínú ẹsẹ̀ ọ̀rọ̀ àtàwọ̀rọ̀ ìyẹn má jẹ̀mú láéláé gẹ́gẹ́ bí a ti ń kà nínú àyà yìí. Tọ́lọ́mù sọ wípé ọ̀kadà dálé yìí fi hà ànánáfàbí nàbùdé àti lọ́rọ̀ ẹ̀yẹ̀ fáwọn Júù nínú àtàwọ̀rọ̀ wípé ànánáfàbí nàbùdé pẹ́ni tó bá pààyàn kí wọ́n pa sí ilé. àwọn yahudi wá nìyí wọ́n yapa ìdájọ́ yẹn wọ́n mọ̀ọ́mọ́ yapa rẹ̀ wọ́n yapa ìdájọ́ yẹn pẹ̀lú ìmáṣe agídí wọ́n wà máa ṣèyàtọ̀ pẹ̀lú wípé wọ́n lè gbẹ̀sán tọ́bajá sí pé nẹ́sọ́rí òun lọ pa àlè kúrọ́sí wọ́n á pa kúrọ́sí ni. ìyẹn ni pé tá a bá rí ẹnìkan nínú bani nàdíyà tó ṣe yí pé èèyàn kan nù bani kùráìsọ̀ lọ́pàá wọ́n á pa ẹni tọ́wà nínú àwọn bàní kùrẹ́sọ̀ yẹn ni. ṣùgbọ́n tó bá já sí pé ẹnìkan nù bàní kùrẹ́sọ̀ ni bàní nàdírù ńlọ́pa wọn ní pàdé. fún tí wọ́n ṣe títí owó ẹ̀mí ni wọ́n á gbà bí wọ́n ti ń yapa ìdájọ́ ẹ̀tọ́rọ́ nìyẹn. èyí tó ti fi ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn irú èyí tá a ife ẹni tó bá jẹ abilé kan àbí abilé ya tó bá ṣàgbèrè kí wọn lé wọn ló kó pani wọn wá fàyẹn sí wọn lọ mú àwọn sáàmù kan lọ́dọ̀ ara wọn pẹ̀lú pé ẹni tó bá ṣàgbèrè lọjà abilé kan àbábilé ya kí wọn ṣe bílálà fún kí wọn wá fi inú kù lójú kí wọn mú káàkiri àdúgbò òun lọ́lọ́run ti sọ nínú parí àyà yìí tá a kà tẹ́lẹ̀ wípé àwọn ńlá bí asùn ti máa àǹtà lọ́wọ́ ọ̀hún bàbùdà nìkà ọmọ nìkà fi owó. torí bẹ́ẹ̀ ni tí ọba ṣe dájọ́ pẹ̀lú owó tọ́lọ́ ọba sọ kalẹ̀ ẹni tí ọba lè fi dájọ́ nípa wípé ewu tí ó jẹ́ ìjìyà látọ̀dọ̀ ọlọ́run ọba wa fún abilékọ àbí abilé adọ́sàgbèrè òun ni kí wọ́n lẹ́ lóko pa ẹni tí ọba ti wá lè fi tọ́lọ́ ọba àlekè ọlọ́sọ̀ kalẹ̀ yìí dájọ́ aláìní gbàgbọ́ ni wọ́n o nítorí pé àwọn yẹ̀kú ti yẹn wọ́n ja ìdájọ́ ọlọ́run ọba níyẹn wọ́n fi tẹ̀mí tẹ̀mí jà níyẹn tagidi tagidi ìmọ̀mọ̀ sẹ́ni. ọlọ́run wa sọ níbi eléyìí tí wọ́n wá ń sè yí lọ́jà sí pé wọ́n gbà pàṣẹ yìí ní àwọn ọba náà lẹ́nu yẹn o. wọ́n gbà pé ẹni yẹn pẹ́rẹ́ ní àwọn ọba náà kúrẹ́ yìí lọ. ló fi já sí pé wáyé pé bóyá kẹ́nu ọba ní kúrẹ́ sọ̀ lọ́pàá ọba ní nàìjíríà wọ́n pa á di. tó bá ti pèsè àwọn bàní nàbí òun ló pàṣẹ nínú bàní kùráìlọ wọn sanwó ẹ̀mí ni lọ́lọ́run ṣe wá sọ nípa rí eléyìí fáfò sí ni è e. lọ́lọ́run sọ wípé ọmọlárin àsùn ni máa àǹsà lọ́lọ́ ò ní parí àyà yìí à ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹni tí ọba sì dájọ́ pẹ̀lú tọ́lọ́run ọba sọ kalẹ̀ tó jẹ́ ìdájọ́ dọ́gba fáfò là ìkà òwò sọ ọ́ ìlú alábòsí ni wọ́n nítorí pé wọn ò ṣe dọ́gba nípa ẹni tá a ṣàkóso fún lọ́dọ̀ ẹni tó kò sí nínú àlámọ̀rí tọ́lọ́ wọn bá pàṣẹ káṣí déédéé níbẹ̀ láàrin gbogbogbò wọ́n wá ya pàṣẹ ọlọ́run wọ́n ṣàkóso wọ́n kọjá àlà apá kan kọjá àlà lórí apá kan sọ nípa bẹ́ẹ̀ a máa yé wa pẹ̀lú ẹsẹ̀ ọ̀rọ̀ áyà yìí pé àtisẹ́ ìòkìtánù rọ̀jú lòdì mọ̀ràn láti tí ọkùnrin bá kó bí wọ́n bá nípa. الإمام أحمد الإمام أبو نصر بن صباك رحمه الله nínú tíra rẹ̀ tó ń pè ní àṣàmì ó ní ìfẹnukò àwọn olùmọ̀ lórí wípé àyà yìí á fi lórí ohun tó sí gbogbo àwọn àyíká yányá òun ni wọ́n mú ẹ̀rí wọ́n fi sẹ́ẹ̀rí sí pé àyà yìí tọ́ka wípé bọ́kùnrin bá kò ní kí wọ́n bá ní. bẹ́ẹ̀ ni ló ṣe wá hadith èyí tí ìmáàmù nẹ̀sá yìí gbàgbà wá ẹ̀ ẹ̀ ọlọ́run ọkà kan lẹ̀ sínú ìwé wípé yóò àlè pa tọ́wá ẹ̀kọ́ òun lọ́kọ̀ obìnrin. wọ́n tún wà nínú hadithi mi wípé àlùmùsùlùmù náà tẹ́tẹ̀ kẹfà mùsùlùmá òun hàn gbogbo mùsùlùmí bákan náà lẹ̀jẹ̀ wọn ti rí kò sí yàtọ̀ àtọkùnrin àtọkùnrin kò sí yàtọ̀ nípa pé tí ọkùnrin bá pọ̀ ní wọ́n pa ọkùnrin ní ní ẹ̀ eléyìí lọ́rọ̀ sí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ àwọn àfẹ́sí wa lórí ẹ̀ nínú tí ó tún ṣe fún lọ́wọ́ fún un òun ni wọn ti ní bínú sọ báyìí tóun náà sọ nípa pé àdìsí àyà yìí tẹ̀ àdìsí tí ó ń rìnlẹ̀ nípa ilé yẹn gẹ́gẹ́ bí èyí tí wọ́n máa fún un gbẹ́gbà wá látọ̀dọ̀ anas ọmọ malik wọ́n ní rọ̀bì tí ń ṣe rùbáyà tọ́jà mọ́tò anas tọ́jẹ́ ẹ̀gbọ́n bàbá anas ó ní kásàrà ti tẹ̀lé yàtọ̀ járíà ó rú èjì obìnrin kan ọ̀tọ́lá bóyá ìlànà gómìn àfọ àfa àbáwọ̀ wọ́n wá lọ bá àwọn ènìyàn ilé ẹ̀dá kù ẹ̀bójúkú òfin àwọn yẹn bá bọ̀ wọ́n ní kò sí ohun tọ́jọ́ sọ́kà eléyìí ni àwọn àdéhùn kan ni wọ́n wá lọ bá òṣìṣẹ́ ọlọ́run sọ́kọ̀ lọ́ ọkọ̀ àrẹ ọ̀sọ́lá òṣìṣẹ́ ọlọ́run ní àdùkè sọ́ọ̀tọ̀ ọ̀nfẹ̀sán ni wọ́n ní alákùnrin rẹ̀ títí adékùnrin náà dé òkú nílò òṣìṣẹ́ ọba ṣe èyí lágbájá ṣé àárún ní òṣìṣẹ́ ọlọ́run rẹ̀ anes ìdáàbò lọ́yìn lè kìtọ́ akọ́lẹ̀ ọlọ́run ọba ní kágbẹ̀sẹ̀ nígbà tó ń káyà ní kí wọ́n fi yin tẹ̀ náà ní. wọ́n lọ́wọ́ sọ pé ńlá wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n lẹ̀ ní ibà àtàkàbí ìlà mọ fẹ́ni tó gbé ànábì dìde pẹ̀lú òtítọ́ búra látúntà àwọn ọ̀rọ̀ bíi alikọ́ọ̀mù báwọn ẹni yẹn ti padà yọdún nìyẹn wọn bá mójú kú o wọ́n dára kòlòkì sọ́ọ̀tù wọn wá gbẹ̀sẹ̀ mọ́ òjijì ọlọ́run wá sọ yìí pé iná mi ní ìbáàdì ńlá ìmọ̀lá àtàwọn alọ́lọ́ ìlà àbárọ̀ pé ọ wà nínú ẹrú yàn pépé tó bí èsì ìfura kọ́lọ̀ pé kàtá ìlú yóò ti ṣiṣẹ́ àti bó ti wí ó ti padà níbẹ̀ wọ́n padà gbẹ̀sẹ̀ الله وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح كتاب. وكتبنا عليهم أن ọlọ́run ní àti wá sí ní dandan ní àwọn yahudi lórí àwọn júù a sí ní dandan lé wọn lórí nínú àtọ̀rọ̀ pé a nà nẹ́fúsà bí nẹ́fúsì ife ẹ̀mí tó bá pa ẹ̀mí kí wọ́n pa ni. ẹni tó bá fọ́ yẹn lójú kí wọ́n fọ́ lójú di ẹni tó bá gé mú kí wọ́n gé ní mú di ẹni tó yọ yẹn léyìn tí wọ́n yọ léyìn ni wà ní mọ́sùlẹ̀ bèrè mọ́sùlì ẹni tó gé ni létí ó gé ni létí kan gé létí bi wọ́n sí nàbì sí ni ẹni tó yọ yẹn léyìn kí wọ́n yọ yẹn jẹ náà ni. àti pé ọgbẹ́ tá a bá lè mọ̀ sí wọn kásáwù náà lọ́gbẹ́ bó ṣe sáà ẹ̀rí wá ní jòrò ha ti sọ́ọ̀sì àti ti sọ́ọ̀sì ní jòrò rìn. ìgbẹ̀sẹ̀ ọgbẹ́ tí wọ́n gbá ni. Ali ibn Abi Talha wọn lọ́wọ́ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radi Allahu ta'ala anhuma wípé òkúta lò náà kúdù pè náà kúdì anítẹ̀bí bá pẹ̀mí ká pàdé. wọ́n tún kó fáwọn ayé nù ilẹ̀ ayé nìyí ojú sẹ́nìkan ju omi rẹ̀ dànù ká ju omi ìtọ́jú tẹ̀ náà dànù. bákan náà ká gé mọ ẹni tó gé ní mú ká gé tí ẹni tó gé ní létí káwá yọ eyín ẹni tó yọ yàn lẹ́yìn ọ̀dùnkùn tó lè jọ̀rọ̀ ọ̀sùn dé lè jọ̀rọ̀ ọgbẹ́ tá bá lè mọ̀ sí wọn ẹ̀ tí ò ní láti dùnú ó sa kéèyàn sá irú eléyìí dá ń sọ yìí àwọn ọmọ ọlọ́run ní mùsùlùmí bákan bàkan ni wọ́n ti jọ rí bẹ́ẹ̀ ọkùnrin wọn obìnrin wọn agaga tọ́ba jáde pé yẹn mú ọmọ lọ pa yẹn láì sí pé yẹn jẹ̀bi ikú kódà ẹrú tó gbàmbẹ ọkùnrin wọn obìnrin wọn láàrin ara wọn tọ́ba mú ọmọ lọ pa yẹn láì jáde pé yẹn pa yẹn àwa fẹ́ mú òfin kan wá nínú òfin táwọn wá lọ pàtàkì òun ni wípé ọ̀sẹ̀ tó kásẹ̀ san mínàlì ìrọ́ọ̀hà níbi ọgbẹ́ títí tí ọgbẹ́ ẹni dáadáa lọ́gbẹ́ yẹn ó fi ṣe kí ni tí ó fi san tọ́ba jáde gbólóhùn fẹ́ ṣe tòun ní tí o ti ṣe sọgbẹ́ rẹ padà létí bọ́lá ṣẹ́yà làwù kò sí ìdẹ́kẹ́ mọ́ o òun ni ò ní dúró wọ́n lẹ́rìí lórí rẹ̀ òun náà ni ó sì mọ́mọ́ ahmed gbẹ̀gbà wa rẹ̀ látọ̀dọ̀ amúlò bùnú ṣááyìí ana àbíbi anjẹ́sì ní wọ́n ní arákùnrin kan ó mú arákùnrin kan ní kọ́ọ̀mì ìwo ó ní oògùn ní orúkú. tọ́jà ìlà tẹ̀lé sallallahu alaihi wasallam lọ́ba lọ́ba tẹ̀lé sallallahu alaihi ní àkéyìí dé torí bẹ́ẹ̀ ìlà nẹ́bì mo fẹ́ kọ́ yọ̀ǹda fún mi kí n bá gbẹ̀sẹ̀ lára ẹni mo fẹ́ gbẹ̀sẹ̀. a oníṣẹ́ ọlọ́run ní àṣàṣe àbọ̀rọ̀ a tó fi gbádùn ẹni ẹ bá tó lọ́ọ́ bá nẹ́bì padà wọ́n ní àfi ń àní mo fẹ́ gbẹ̀sán fún láǹfààní kí n gbẹ̀sán. ìṣẹ́ ọlọ́run ní kò lè ọyá lọ gbẹ̀sán ẹ̀rí lọ́ba fi bẹ́ẹ̀ tẹ̀wọ̀n kọ́sẹ̀ kú ní òní orúkún ni. ìjọba kọ́ wọn lọ fi kú ní bó ṣe kú fún nìyẹn sùtábà tún ba lórúkún ọwọ́ nílò títí ọlọ́run ẹsẹ̀ ó mà ti wọ́ òṣìṣẹ́ ọlọ́run ní kò lè sallallahu alaihi wasallam ṣebí mo ti kọ fún ẹ pé o jẹ ọgbẹ rẹ ọsàn náà kó tó sọ fọlọ ọgbẹ tán o ti yá pa mi fàwọn àdàkà lọ́wọ́ ọlọ́run mọ́ jìnnà ọba tó là àrọ̀jú kà kọ́dà ẹsẹ̀ rẹ tó wọ́ nìkan yóò tún bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní láti bá yẹn òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àlọ́sọ́lá ló ti pọ̀ jálẹ̀ fún ẹnikẹ́ni fọwọ́ ajá sí pé wọ́n sọ alọ́gbẹ́ wọ́n máa gbẹ̀sẹ̀ lára ènìyàn kódà kó ti kó déwájú adájọ́ wọ́n máa gbẹ̀sẹ̀ lára rẹ̀ títí tí ó ti tẹ̀kẹ́lẹ́ ọ tí ó ti gbádùn. mọ́sálà mi ni ọ̀rọ̀ mi òun ni pé tí wọ́n bá gbẹ̀sẹ̀ lára ẹni tó sẹ́yìn. tọ́ba jáde àgbọ̀njì ní ìyọ̀ àlẹ́. ẹni tí wọ́n ti ní sùdà àwọn alọ́gbẹ̀ẹ́ kan nípa ẹni tó ti ń sùdà bó ti kú nìyẹn kò sí kankan lórí ọ kékeré kankan lórí ọ kò lè kú ní ọ. ẹ̀rí sí kankan lórí ẹ̀ eléyìí lọ́rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà wà lórí àwọn ọ̀dọ́ àti àwọn ọlọ́run bá wá ń sàlàyé pé ọmọ ń ta sọ́jà pọ̀ níbí àbúwá gbàgbá tó ń lá. torí bẹ́ẹ̀ ni yóò wọ́n fi ẹ̀pẹ́ lè tó bẹ́ẹ̀ sọ nípa pé àlẹ́ àpò kàfà ìmójúkò ìtẹ̀rẹ̀ lọ́jẹ́ fún yàgbà tọ́lọ́wọ́n ọba àlekọ́ sọ ibẹ̀ ni yóò tọ́lọ́wọ́ sí sàárà ìyẹn ló gbé tó mójú kó òfin máa lọ ó jẹ́ ń tòtò òtún lọ́ọ́ yọ̀ọ̀dá rẹ̀. fàwọn akẹ́fà àárọ̀ tó ń la ó ti di ìdára fẹ́ nìyẹn nìyẹn ali ibn abi ha látọ̀dọ̀ abdullahi ibn abdullahi ni wọ́n bá mójú kó tó ṣe sàárà fẹ́ nìyẹn adájọ́ kó ti di kàfàrà tó ń sílẹ̀ mọ̀tòlómi wà ájẹ́wò lè tọ́lẹ̀ ó ti dàrú fẹ́ni tó yẹ ká gba ẹ̀sìn ẹ̀yà lára rẹ̀ ó sì ti láàdá fẹ́ni tí wọ́n fẹ́ gbẹ̀sán tẹ́lẹ̀ tó mójú kò yìí láàdá tẹ́lẹ̀ púpọ̀ lórí báwọn Yorùbá sọ yìí pé lórí àdágbẹ́ yìí àgbàdo àkọ́kọ́ tòun tí mo ti dájú pé ìtòsí wọn lè yan rẹ̀ sí náà ó lè fẹ́ yíwọ́ afáwọn kò sí àrùn kọ́rin. رحمه الله لقد أعطاه السائب لقد سعيد بن جبير لقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما قل لي فمن تصدق به ẹnu bá lè ṣe sàárà tí ó gbẹ̀sán ó máa ṣe ìtẹ̀rẹ̀ fẹ́ ni tí ó sáni lọ́gbẹ́ yóò máa ní tí àtìsá lọ́gbẹ́ ọ̀gbà aládàá lọ́dọ̀ ọlọ́ lọ́dọ̀ nàfà ajá mi ọ̀dọ̀ náà wọ́n ní sẹ́rí sùmọ́ rẹ̀ ní pé kàfàrà tó lẹ̀ ìyẹn ní pé ìgbà sẹ́ni yẹn ti mójú kó ájẹ̀dẹ̀ rẹ̀ yóò jẹ́ ìparẹ́ ìparẹ́ ẹsẹ̀ lílu pẹ̀tùrọ̀ ẹni tí wọ́n sá lọ́gbẹ́ ìwé ni àwọn amúnú gbogbo ẹ̀ alimọ́mù ahmed rahimahulọ́ wọ́n lè rí wọn báyìí àwọn sọ́ọ̀bì wọ́n ní wọn gbé òjijì ọlọ́run sọ́yìn pé yóò jọ bí ń jà sáàdì kì í jọrọ ha tí wọ́n á sa lọ́gbẹ́ lára rẹ̀ ọ̀yà ìtàkọ́ ìtàkọ́ bí ha kí wọ́n á mójú kú òfẹ́ nìyẹn. إلا كفر الله عنه مثل ما تصدق به àyàtí bọ́lá ń parẹ́ fún nínú ẹsẹ̀ tó ṣe déédéé tó ń tóun náà fi bójú kó fún yẹn ọlọ́run bá lọ sí wàhálà lámì àṣùn bí máa ń bá lọ lọ fàkùlẹ̀ ìgbà ọmọ nǹkan lè mú. ọlọ́run wá ní ẹni tí ọba lè dájọ́ pẹ̀lú tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ nípa pẹ̀mí tó bá pẹ̀mí kí wọ́n pa á di ẹni tó bá kọ́ yẹn lójú kí wọ́n kọ́ lójú ni níbi tó ti lò fi ẹ̀sìn ẹni tó gé yẹn ní mú wọ́n gé mú ẹ̀ ní ẹni tó gé ní létí kí wọ́n gé létí ni ẹni tó yọ yẹn léyìn kí wọ́n yọ òun náà léyìn àtìgbẹ́ tó sáni lọ́gbẹ́ ọgbẹ́ tó ti pa lè yẹn jú ẹ̀ lọ́dọ̀ tọ́ọ̀mù ẹ̀ ti tiẹ̀ di ìgbẹ́ pẹ́ńpẹ́ńpẹ́ ṣùgbọ́n tó bá lè ṣe sàárà lórí ẹ̀ ajẹ́sẹ̀ rẹ̀ ṣẹ̀fẹ́ ni tó sáni lọ́gbẹ́ yóò sì jáde sí ládàfẹ́ ni tá a sá lọ́gbẹ́ àbí ká sọ pé pàrẹ́ ẹ̀sẹ̀ ní ọjọ́ fẹ́ ni tó mójú kò yẹn tá a sá lọ́gbẹ́ ọlọ́run wa ni wọ́n máa ń lọ rí àkùn bí máa àǹsà lọ́wọ́ ẹni tí ọba alẹ́ ìdájọ́ ọlọ́run bá yìí ti dájọ́ tó ti kọ́ fẹ́ yà á lọ́tọ̀ ibi má bì í ẹni ẹ̀tẹ́ sígbàdé abiyin wá pẹ̀lú ẹ̀tẹ́ sáàpà abiyin ni ẹni tí ọba lè dájọ́ ọlọ́run ọba ní ìdájọ́ dọ́gba pé bàbíyí bá pẹ̀lú ẹ̀tẹ́ tí wọ́n pa àwọn náà ní ẹ̀tẹ́ ọba lè ṣe dájọ́ yìí. irúfẹ́ àwọn ènìyàn alábòsí ni wọ́n alábòsí yẹn ni wọ́n wọ́n ní ó ti sáájú sábàtọ̀tọ̀ àti àtọ̀ kíkẹ́ àwọn méjèèjì sọ yìí pé aya àkọ́kọ́ tá a kà fàmí fàwùlẹ́ ìkà fún ìkà ló tètè fèrè ni wọ́n kúkúrò tó rẹ̀ kúkúrò. ìsàìmóore tí ó lè mú yẹn kó nú ẹ̀sìn ni ọ àtà ẹ̀sẹ̀ nǹkan àtijọ́ sọ pé àgbèrè yẹn ẹ̀tọ́ ni ṣùgbọ́n mo jára tó àbí bẹ́ẹ̀ kọ́ àìlò ìjìyà àgbèrè fún yẹn bàbá ìlò ìjìyà ìpànìyàn tọ́ba ti sẹ̀ lábẹ́ hàn ó ti kú kúrò nìyẹn lọ́wọ́ kọ́ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ọ̀dà ìdìgbàgbọ́ tó lé wúyà kó lu nílà kó lu ẹ̀sìn ìgbọ́kọ̀ kàfi ìdájọ́ ọlọ́run ọba ti dájọ́ báyìí tí ó ti tẹ̀mí ẹ̀ wá tí ọ̀sán kó lóore bóun ṣe ṣe yẹn kófòrò tó lẹ kófòrò àpòtí abẹ àìsí gbàgbọ́ tó ṣe kó lè wú yẹn kó lẹ. bẹ́ẹ̀ lẹ́ni irú àpòtí eléyìí ni àpòtí tó lè wú yẹn kó lẹ. ẹnìkan yọ ọdún méjì àwọn pé tọ́ba lọ fáwọn aláṣẹ nàìjíríà wọn ò ní yọ ojú rẹ̀ ọkọ̀ dájú wọn ò ní yọ ọdún yìí fàáàdì sọ pé òun ń sọ ni mu kálámùsì lẹ́yìn tó sórí òun lè dájọ́ lọ́dọ̀ ààrẹ òun lè ti gbà pé ìdájọ́ tí wọ́n dá yẹn ìdájọ́ dáadáa ìdájọ́ òdodo ni wọ́n gbà pé ìdájọ́ ọlọ́run ìdájọ́ òdodo àlọ́ lólùmọ́tò nàbọ̀ táwọn ẹni tí wọ́n já látẹ̀lé wa òfin kò dàgbọ́ pé tí àwọn kẹ̀ lọ bẹ́ẹ̀ lólùmọ́tò nàbọ̀ ṣùgbọ́n tí wọ́n bá dúró pé báwọn ti ọ̀gá ẹlọ́dà pé wọ́n fún ẹ̀kún ẹni tó kọ́ yẹn lójú wa àwọn adékọ́kẹ́ lọ sọ wọ́n ní àdékọ́ tọ́jú rẹ̀ ní ẹ̀kọ́ gba gíláàsì gíláàsì wọn ní ìdájọ́ àwọn àwòrán yìí káwọn kò sọ alákòóso ni wọn fáìlì wọn láàyè tí wọn gbà pé bó ti lẹ́tọ̀ọ́ náà ni wọn táwọn ṣe lò olólùmù yẹn lè kó nù ẹni ṣùgbọ́n akẹ́sẹ̀ lé òfin democracy wọn tí wọ́n lo àwọn obìnrin tó wà ní òfin tí wọ́n ní yóò máa jẹ́ sọ́lọ́mù tó lọ́gọ́ èyí ṣe àbòsí tó lè bóyá kó lọ́wọ́ ọlọ́run ọba àdìgbọ́lá wa ní ọ̀pọ̀pọ̀ ilẹ̀ alá ásáàrí ní ìsìn ìsàbí ní wa nípa nàbí láyé àyíká àlejò sọlá tó sọlá ó sì fẹ́ fìyì fún báíbùlù ìyẹn bá jà mọ́ títún gẹ́gẹ́ bó ti yà sọ̀rọ̀ pé kó tiẹ̀ já tó báwọn yẹ̀wò wọn tẹ̀lé wọn lọ́wọ́ àti májẹ̀mú láéláé èyí lọ́lọ́ ọba fẹ́ràn tẹ̀lé musa àlejò sọlá tó sọlá ọlọ́run mímọ́ lẹ́ńpẹ́ńpẹ́ ìmọ́lẹ̀ ńpẹ́ńpẹ́ àwọn ni wò lóòrùn ọlọ́run tó wá fẹ́ sọ fún adépa nàbí láyé ẹ̀yìnsá àlébi sọ́láṣọ sàlám ó sì fẹ́ fi ìkúndínlá tọ́lọ́ ọba bẹ̀rẹ̀ síse báyìí lùyẹn ní jíìs ọlọ́run ọba àdìgẹ́lá wọn pẹ̀lú ọkọ̀ wáyé náà alá àṣàrí ọlọ́run ní akúti tẹ̀lé orí pa àwọn àtẹ́bí ìbàdí ìtàlọ́ọ̀kì gẹ́gẹ́ bá a ti wáyé pàtẹ́bí عليه الصلاة والسلام nínú anabi ìbànú ìsọ̀rẹ́lì ni bẹ́ẹ̀ náà ni anabi dàbòd anabi yòówù sulaiman gbogbo wọn pátá yàkú nínú àwọn anabi ìbànú ìsọ̀rẹ́lì ni wọn àdéhìí mọ̀sálá tó sàlá kótó wá nípa anabi àyínsá òun lọ́kẹ́yìn nínú àwọn àtẹ́bí ìbàdí ìsọ̀rọ̀ ní tọ́lọ́wọ́ bá ti sọ pé wọ́n kàn fáyé náà aláàtàrí ní Ìsá bin Maryam ọlọ́run la fi tẹ̀lé orí pa àwọn àtẹ́bí àwọn Ísírẹ́lì àfi Ìsá ọmọ Maryam àfi tẹ̀lé wọn. tòṣọ́tì kan lè mọ́ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀rẹ́ ìdílé sọ̀rọ̀ tó ti pé mo ti fẹ́ níwájú ẹ̀ tó ti tọ́lọ́run ó ti gbàgbọ́ sí obìnrin tó wà tó rẹ̀ sí dájọ́ ọlọ́run ẹ̀ wá rà tẹ̀lé ìsàgẹ̀gẹ̀ alára wà á tẹ iná ìfọlẹ́ kejì ẹ̀ afọ́wọ́n náà ní báyìbọ́ọ̀lù afọ́wọ́n ní báyìbọ́ọ̀lù iye bá jẹ fún sísun tó pé bí ìhùdá wọn nù ọ́ ìmọ̀lẹ́ fẹ́fẹ́ tí ó ní sọ́dọ̀ lọ síbi òdodo ìmọ̀lẹ̀ fẹ́fẹ́ èyí tó ti pa àfihàn nínú láti lè fi gbé ìlú ọ láti fi lè yẹjú àlùmọ̀ṣìṣẹ́ láàyè àwọn kan tó ti ju tó ti tó ti ju tí ó hẹ̀ dáadáa wọ́n mú tọ́jú ìtàn ní máa bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ yìí nílẹ̀ sọ̀rọ̀ adébíyẹ̀ yìí sábà wá rí àléyìí sọ́lá sọ̀rọ̀ ọtẹlẹ onífẹnu àtọrọ ọyá pàṣẹ àyàfi díẹ̀ òun ni ohun tí ó lò nínú ohun tó sàlàyé fáwọn ọmọ Israel apá kẹrìnwó dẹnu òwò lórí ẹ gẹ́gẹ́ bọlá wọn bá ti sọ ẹni tí kúrò wá nípa àtẹlẹ ìṣá ìwọ̀n fáwọn ọmọ Israel níbi wọn lè mọ ìlà lẹkùn máa dọ̀tẹ̀ ní ìsọ̀rọ̀ ìmọ̀ àárẹ̀ yìí kúrò mo láti ṣe lẹ́tọ̀ fún yín apá kẹrin tí wọ́n ti ṣe léwọ̀ fún yín tẹ́lẹ̀ lórí yàgbé lówó tó gbajúmọ̀ nínú ọ̀rọ̀ méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀hún ẹ̀ ní pé báyìbọ́ọ̀lù májàmú ti sùn. ó dé láti wá pa apá kan àwọn ìdájọ́ àtàwùrọ̀ májàmú láéláé ọwọ́ apá rẹ̀ ọlọ́wọ́ bá wá sọ wípé àti afọ àtẹ̀lé ẹ̀yìnsá afọlé ìjírí wà á sẹ́yìn náà afọlé ìjírí afọlé ìjírí lùwọ́. tó ṣe pé pẹ́ẹ́tù rẹ̀ ìmọ̀lẹ́ pẹ́ẹ́pẹ́ ìmọ̀lẹ́ pẹ́ẹ́pẹ́ kò dáhùn ọ̀dúnrún ìmọ̀lẹ́ pẹ́ẹ́pẹ́ àtẹ́bí ẹ̀yìn tá a tún wá ń pè lódodo ní tẹ̀síwájú rẹ̀ ní ọ̀rọ̀ wà kò dá adébẹ́kùlù yìí ó jẹ́ ìmọ̀lẹ̀ bákan náà wàwà ìlọ tó lé lọ́wọ́ tàbí ó sì tún jẹ́ wá àti ìlọ̀kìlọ̀ ìsinmi lọ́wọ́ láti má àwọn ẹjọ́ ń báyà ìlérí ọlọ́run ọba àtìyá rẹ̀. ọlọ́run ọba wa ń pàṣẹ wípé wàlẹ́ asọ́mọ́ àlọ́ ní ìdí lílé máa àǹzàlá lọ́wọ́ mi. ọlọ́wọ́ bá ní màlíyàgó alòlè ìdíyèlì àwọn ẹni tí wọ́n ní báyìbòlù tí wọ́n yà fi ṣèdájọ́ bímọ àgbàlọ́wọ́rù ìwọ tọ́lọ̀ ń sọ kalẹ̀ ní báyìbòlù kọ́ fi ṣèdájọ́ wọ́n ní àtìlẹ́sọ́fẹ́ wà ní yá gbogbo alòlè ìdíyèlì ti dẹ́sí lórí wípé yàrá àlá àtẹ láwù yẹn yóò máa jẹ láàmù káyì kí wọ́n lè yẹn ni bí a sọ báyìí kalẹ̀ kí wọ́n lè fi ṣe ìdájọ́ nígbà ìtumọ̀ rẹ̀ nìyẹn. a sì ń wọlé sùn gbogbo ìwà yẹn wà ní àtúntò kí láàmù yẹn máa jẹ láàmù kí wọ́n ya fi ṣe ìdájọ́ àwọn oní báyìbùlù kan fi báyìbùlù ṣèdájọ́ ọ̀hún náà sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ni pé kí wọ́n nígbàgbọ́ sí gbogbo tó wà nú ẹ̀. àtẹ̀tí fẹ́fẹ́ tí wọ́n tẹ̀lé nínú àwọn ọ̀sán tó wà bẹ́ẹ̀ òun náà ni àṣìṣàárọ̀ bèbí ìrìnsàtì mọ̀tàmánì lọ́sọ̀ lọ́wọ́ àlẹ́ ìfòdìdìròyìn bá tẹ̀lé ìgbọ̀ wá. nínú ọ̀sán tó wà òun ni wípé káàdébì yẹn bá wá dé kí wọ́n tẹ̀lé nínú lọ́wọ́ tó fẹ́ wọlé òun ni wípé káàdébì yẹn bá dé kí wọ́n gbà lódodo tí wọ́n bá padà rí gẹ́gẹ́ bọ́lá ọba àdìgẹ́lá ti sọ́nù áyà mi wípé kó lè yá áyà nìkítà ẹ̀yìn bàtà dáadéa lásán àlàáfíà yìí ẹ lórí kankan àti àtúnkè mo tàwọn ọ̀tàwà ìjẹ kẹ́ẹ̀bì tẹ̀lé wo ti fẹ́nu májẹ̀mú láéláé àti májẹ̀mú títún màmá ọ̀hún nílà ilé ètò ìrọ́sì ọ̀rọ̀ àti wọ́n sọ kalẹ̀ fún yín látọ̀tọ̀ ẹlẹ́dàá yín atọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tọ́lọ́ ọba tó sọ wípé àlẹ́bíyẹ tẹ́bí ọwọ́ ẹ̀rọ tó là àlẹ́bíyẹ àlẹ́bọ̀ lé àwọn tí ń tẹ̀lé òjíṣẹ́ àlẹ́bí tó já sí pé ó lè kà ní ṣùgbọ́n kò lè kọ́ alẹ́dí ẹ̀jẹ̀ tó lẹ̀ ó rọ̀bì tó bá ń ta ó fi tàwọ̀rọ̀ pé báwọn lè rí tó lákọ̀ọ́ lẹ́sùn àtàwọ̀rọ̀ ọwọ́ tóbi dé parí láyà yìí. wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ bá fi sọ́ọ́ báyìí wípé mo lọ́wọ́ nu báyìbólù káwọn ẹni tó wá ní báyìbólù kọ́ fi sì dájọ́ tó sì wà ń bẹ̀ náà ní pé a pé a pé Jésù lọ́wọ́ lọ́wọ́ ọba ẹ̀sìn ẹ máa lọ sọ́ọ̀sì kankan mọ́ mọ́sálásí ẹ máa lọ. torí wọn náà ṣe bí wọ́n wá nìyẹn nípa ara ṣẹ́ ṣe ti ẹ̀yìn máa gbá gòkè ẹ̀yìn máa ké kí àkérò ẹ̀yìn máa kọrin òru ẹ̀yìn máa dúdú òru gbogbo ẹ̀ pátá ni ẹ pàtì. ẹgbà fọlọ́ ọmọ ẹgbà fáṣẹ́ bí lọ́wọ́ tó fẹ́ kúrò ọlọ́run nípa àwọn ẹni tó ti fẹ́ kúrò tó ṣèdájọ́ ọ̀ àtẹ̀rẹ̀ kan lò ó náà ìsìlọ̀ ọba ọlọ́wọ́ ìbọ̀wọ́ lábẹ́ àsòkè máa àkọlẹ̀ ìgbàgbọ́ máa ti kú. ọmọ ìlànà ìmọ̀ tí ọba fi kọ́lọ́ ọba kalẹ̀ wọ́n yẹ kí wọ́n gbá aago lọ́ọ̀dù àti báyìí wọ́n àjábù wọ́n lọ gbé níbi kan kọ́ wa lọ kọ́ àlùbọ̀ láàrín kọ́ máa wá kẹrù kọ́ máa sí lọ. ẹni tí ọba ní ti dájọ́ pẹ̀lú bó ti wàá tó bẹ́ẹ̀ kù lù wọ́n pàṣẹ kí wọ́n sì tẹ̀lé ẹni tí ọba ní ìlú bẹ́ẹ̀. fàbùlà ìtàn mọ́lífà àti múrò fòkì ni wọ́n lù àwọn yẹn jáde kó nínú tẹ̀lé ẹlẹ́dàá wọn wọ́n fi lọ síbi ìbàjẹ́ wọ́n kò sí tọ́sí wọ́n là tó sáájú wípé àyà ìfọ́sọ̀ kalẹ̀ nípa àwọn ọ̀dẹ̀lọ́ọ̀dẹ̀lọ́ọ̀rọ̀ àwọn ọmọrin yóò wọ́n wọ́n lọ ìlú dínà fìyà táwọn ẹ̀ bá wọ́n á rí wọ́n fi hẹ̀ báwọn lọ́wọ́ bá rí kan lọ́sọ̀rọ̀ lẹ́yìn tó lọ́wọ́ bá sí ó ti yẹ àtàwọ̀rọ̀ ìyẹn bá jẹ́ àbọ̀ láéláé wípé ìmọ̀lẹ́ fẹ́fẹ́ ìmọ̀lẹ́ fẹ́fẹ́ ọ̀fẹ́ báwọn ẹni tí wọ́n bá kalẹ̀ fún ọ ṣe tẹ̀lé e tó bẹ́ẹ̀ náà ní báyìí ọlọ́run ní ìpè ìmọ̀lẹ́ fẹ́fẹ́ ìmọ̀lẹ́ fẹ́fẹ́ káṣẹ̀ láwọn ẹni tí wọ́n bá kalẹ̀ fún ọ tẹ̀lé e. kátó tó wá sọ yìí pé sílà ti tẹ lọ́wọ́ wọ lọ́wọ́lọ́wọ́ yìí mọ̀ wọ́n ti di ìṣesí àwọn mùsùlùmí akùgbọ́dọ̀ pé lódodo àtìgbọ́dọ̀ pé nírọ́ ṣùgbọ́n àwọn máa sọ pé anígbàgbọ́ tí wọ́n tó sọ kalẹ̀ fún wa tó sọ kalẹ̀ fún yìí wàhálà wàhálà wàhálà wàhálà ọlọ́run ju àtọ́lọ́wọ́ ọba iná yẹ ká sí kódà kẹ́yìn máa ti mẹ́ta lọ́sọ ẹ̀yọ̀ kan lọ́lọ́run yẹn. wọn àtúnlá ọ̀sùnlẹ̀ mu ọlọ́run yẹn làwọn ajíwọ́jú tẹ́lẹ̀ mu báyìí kú lọ ọwọ́ wọn lòlòdò àlègbè ní ọ torí wọn káwọn ọlọ́run ní kọ̀tọ́lá àlejò mọ̀lẹ́ abọ́dù kọ̀kọ́ sàtìkò lóko. Egbe ti regbe egbe ti regbe káwọn sẹ́mi wọ́n ti lọ kọ̀kọ́ sàtìkò lóko ọkàn wọn ti wá lé kẹjọ. ọ̀pọ̀lọpọ̀ wọn wá síbi gbòòrò lẹ́yìn ìgbà tọ́lọ́mù yìí sílá méjèèjì ìyá àtàwọ̀rọ̀ àti báyìí bòòrò ṣùgbọ́n lẹ́ẹ̀kẹ́ náà pé wọ́n á kéèsì kò túmọ̀ pé kọ́ wá gbé báyìí kò ní náà lọ́mọ àkàrà yìí. a ní kí ló dé mo ní bẹ́ẹ̀ ni ìdìbò ọlọ́run sọ pé mọ́lẹ̀ pẹ́pẹ́ ìmọ́lẹ̀ pẹ́pẹ́ sí gbogbo wórówóró bíi táwọn náà wí lówó lórí solomoni tó máa gbọ́ yí pé àdébì kan kò sí yóò dán ọmọọmọ rẹ̀ pé eléyìí rẹ̀ wọ́n eléyìí rẹ̀ wọ́n tún lọ gba léèdì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìn tí ọba àtúntò kúkọ nípa àwọn ẹ̀dẹ́bí ọlọ́run tọ́lọ́ ọlọ́run lélẹ́ yẹn àwọn oríṣi nǹkan bíi ti wọ̀ ọ́ ó yẹ bá a ní ìdí ẹ̀ káwọn ọmọ abẹ́ ti wá sí ìdáni ẹ lọ gbé báyìí wá kí ni abẹ́ mi ti kúrò àti pẹ̀lú ọwọ́ abẹ́ ní káka aṣọ fún wa yín pé ẹ lọ gbé àṣà ọ̀rọ̀ wa gbà sẹ́ni ìwé ìjọ yẹn ẹ̀ wá yí látọ̀dọ̀ ọlọ́run ìgbésí àtọ̀dọ̀ ọlọ́run ọba ní fàtẹ́mi sọ́lọ́ àtàlọ́gbé sọ fún ọ pé wọ́n fẹ́ májẹ̀mú láéláé wa àwọn oníjẹ wọn lásìkò yìí tọ́lá tó ti rí ọ̀rọ̀ bíi ìdánṣẹlẹ̀ nígbà tí wọ́n náà rúgbé e lọ́wọ́ láti sọ́lá sọ ibi àhà tọ́lá ti fi arákùnrin ní musa mẹ́láyé ní bọ́wà sí ààbò ilẹ̀ tìrà rẹ̀ kò lè sígbà láàyè kan fún àtẹ̀lé musa ní kọ́tẹ̀ níbi lọ kí ló fi báíbùlù lọ́dọ̀ pé abẹ́síwá abẹ́síwá káwọn yẹn ni ẹ̀sọ́rí káwọn tí wọ́n jẹ́ kiri yẹn wọ́n fi lé ṣe kiri o wọ́n fi fi gbà fà. ẹ̀dá kò gbà wá tá a bá ti lé ẹja máa kó bàtà yẹn síta ìpè yẹn náà là ń kó wọn lólé. tọ́ torí bẹ́ẹ̀ lẹ́yìn tọ́lọ́wọ́ bá ti yin àwọn tíra méjèèjì yìí nígbà tí wọ́n lò kẹ̀kẹ́ máa àwọn abẹ́ ka kéde yàlùkọ́ áàtì àti kí ni ìròyìn àlùkòrò áàdì báyìí àti pípàṣẹ tọ́lọ́wọ́n bá pàṣẹ pé káfíń àlùkòrò áàdì dájọ́. قد وأنزلنا إليك بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه لكم فاجعلكم lẹ́yìn ìgbà kọ́lọ́wọ́ ọba tó ti sọ fún wa nípa àtàwọ̀rọ̀ ìyẹn bá jẹ̀mú láéláé lọ́sọ̀ kalẹ̀ fàdébì Musa alayhi salatu wa salam tọ́jẹ́ kẹ̀lí mi láàyè ẹ̀rí kọ́lọ́wọ́ ọba fúnra sọ̀rọ̀ oríṣi ọ̀sẹ̀ níwáyé bí dé fáwọn àtẹ́bí ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ló fi sọ̀rọ̀ ọba àtẹ́bí Musa sọ̀rọ̀. عليه الصلاة والسلام وعيبي ومن وراء الحجاب ليس كذا ọlọ́wọ́ a sì rẹ́rọ̀ tó lù sàtẹ́bí bí ibi ṣe máa rẹ́ jùlọ yìí lù sàtẹ́bí wa tọ́lọ́mọ wa yọ sọ́lọ́. lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá sọ nípa àtàwọ̀rọ̀ ọ̀dọ́ ìyẹn má jẹ̀mú láéláé tọ́sọ̀ kalẹ̀ fàtẹ́bí musa ẹni tọ́lọ́wọ́ bá sọ àti sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́ lọ́wọ́ bá ń sọ̀rọ̀ inú ìròyìn ọlọ́wọ́ bá gbọ́dọ̀ fi rinlẹ̀ fún un ní ó sì ti sùn sọ nígbà tó bá wù ìwọ́n tó bá sọ̀rọ̀ kẹ́tọ́ tí wọ́n sọ pé ó sọ̀rọ̀ tí wọ́n gbọ́ ni àwọn ọ̀rọ̀ mi fẹ́ tó tún sọ tó tún sọ tó ti pẹ́ tó fẹ́ fi di ẹ̀ múlẹ̀ bí rọ̀rọ̀ tọ́lọ́ wọn bá bá bàbá jáde Abdullahi sọ ìfá hajj tọ́ba sọ̀rọ̀ bèbè báyìí. àgbọ̀ pé ó rí ni mo lágbà lérò kásẹ̀ tí bàbá jáfẹ́rù tẹ̀ ti jáde láyé wọ́n kúkú ṣẹ̀mí. ọlọ́run tẹ̀lé yọ sọ̀rọ̀ nígbà tó bá kú. ìròyìn tá a gbọ́dọ̀ ṣe rìnlẹ̀ bá ọlọ́run wá yìí àtàwọ̀rọ̀ ó fi fún ọ̀pọ̀ lẹ́yìn ìgbà yẹn ọlọ́run tó bá sọ nípa ìdí ìyẹn báíbòlù májẹ̀mú ti tó ó fi ìfọ́hùn náà ó ti pa àwọn ẹni tí wọ́n ní báíbòlù ìyẹn àwọn tí wọ́n fẹ́ra ọlọ́mọlẹ́yìn àtẹ̀lẹ̀ àmú àyíṣà àdéṣọlá tó sàlám pé kí wọ́n lòun tó wà nú ẹ̀ bá ti sàlàyé ẹ̀ wáyé ọlọ́run wá fẹ́ sọ fún wa nípa àlùkò àdá alákọ̀ọ́lé èyí tó ṣe pé ọlọ́run sọ kalẹ̀ fẹ́rù rẹ̀ òjíṣẹ́ rẹ̀ alákọ̀ọ́lẹ̀ àdébà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bá wà lọ́jọ́ àǹdáná ilé ìkàlẹ̀ kìtà babil haqq. ọlọ́run ní àlẹ́ àsọ tíra kalẹ̀ yìí àlùkò áàtì asọ̀ kalẹ̀ fún rẹ̀ àtẹ́bí pẹ̀lú òdodo ìyẹn ni pé pẹ̀lú òdodo bí ó ti yé méjì sùn pọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá òsọ́tì kan. ẹ wá rí Al-Qur'ani ó pè lódodo àwọn kan tó ti ṣáájú ẹ̀ bínú ẹ̀lẹ́sì táàbì ó kẹ̀jẹ́ sí sùn ni ìyẹn ni pé nínú àwọn tíra tó ti ṣáájú tàdá yẹn Al-Qur'ani pè wọ́n lódodo. ipe ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ló ti sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ ojúṣe rẹ̀ Muhammad sísọ̀kalẹ̀ rẹ̀ ọ̀sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀sìnkúrò rẹ̀ wà náà ni nínú kẹjọ kàdé sí rẹ̀ ló ti tọ́ lọ́dọ̀ àwọn tó gbé wá lọ́dọ̀ àwọn tó ti jẹ́ nípa lọ́dọ̀ àwọn ẹ̀sìn kọ́ra bẹ́ lọ́wọ́ nínú àwọn ẹ̀sìn olójú olú tí wọ́n tẹ̀ láti ọlọ́wọ́ ọba. òun náà ní pé ó ní wà sẹ́bi ọ̀hún yàrá aláyé ọ̀sọ́dà gbóró tó lọ báyìí gẹ́gẹ́ bá lọ́wọ́ sọ pé pẹ̀lẹ́ á ti lù bí i àwọn làátó bínú ọ̀ sọ pé ẹni gbàgbọ́ abẹ́ ẹni ẹni nígbàgbọ́ ni ìtẹ̀lẹ̀ ní náà ó tún lẹ́yìn gbọ́ ní kọ́pìlì ní àwọn tí wọ́n fún nímọ̀ ṣáájú ṣáájú ìdá yóò tí wọ́n bá ti ayọ̀ ọlọ́wọ́ bá fún wọn yẹ ó sùn jáde àfọlọ́ wọ́n máa gbẹ pé subahana rọ́ọ̀tì náà mímú ẹlẹ́dàá wa ìkànnì wa rọ́ọ̀tì náà làwọn kọ̀ọ̀rọ̀ rẹ̀ la alukawa ti ẹlẹ́dàá wa á ewu tí ó rí bẹ́ẹ̀ ni yẹn pé ká pé òótọ́ lọ́wọ́ bá ti lálukawa ni lórí àwọn àwọn rẹ̀ ń sẹ́ rẹ̀ tí wọ́n ti rí kọjá nípa ayé pàṣẹ bí sọ́lọ́lá sálá ń bọ̀ tí ó rí bẹ́ẹ̀ ni ọlọ́run bá wá ní aṣọ àlùfáàdì kalẹ̀ fún rẹ̀ àtẹ́bí pẹ̀lú òtítọ́ mọ́tò ọlọ́run bá ló ti wá mùsọ́tì kan lè máa bẹ ilẹ̀ yàtọ̀ ìdí mi lẹ́nu kì í ó sì máa pè lódodo ewu tó ti síwájú ẹ nínú àwọn tíra tó ti lọ ó tún wá jẹ́ wàmú háyébí náà ní àlẹ́ alukur'ani tó wá di àríwájú lẹ́yìn afáàmùbíà àwòrán rahim akọlọ àtàwọn ọbí látọ̀dọ̀ àbí hàn látọ̀dọ̀ àtẹ̀bíbí látọ̀dọ̀ àtẹlẹ́fẹ̀ àtàbí ó ní ọ̀pọ̀ haìsínà àlẹ́yìn ìyẹn pé kọ̀ọ̀mù jáàmẹ̀nà àlẹ́yìn àwa àti alukur'ani gẹ́gẹ́ bíi pé àfùsọ ẹ̀ẹ́ àfùsọ ni òun ni ó yẹ ká tún mọ pé àwọn tọ̀hún yẹn wọ́n ti yọ kù bí wọ́n ti kù láàrin wọ́n fi léyìí kù. àfùsọ́ni alẹ́ ìbùdó àmì ìtọ́lẹ́ká wọ́n ní àlùmọ̀hẹ́bìrù wọ́n láti lẹ́nu àbá sọ ibi àlùmọ̀hẹ́bìrù àlẹ́ àmínú. ìyẹn ni kí olùkọ́ fẹ́ balẹ̀ sí ni àlùkọ́hánì jẹ́ sọ sí ni. ibi àlùkọ́hánì àmínú alágùnṣe ìdáàbí pàmìlà òhùn ìmọ̀mọ̀hẹ́bìrù àlẹ́ ìbìyẹn. òun la lè pè ní fífamọ́ olùsọ fáwọn sílá tó ṣáájú ẹ̀. wọ́n gbé gbàrà látọ̀dọ̀ yìí pé wọ́n sàyẹ́dì bọ̀lì jù mẹ́rin àti mujahid àti muhammadu káàmù àti àdíyà àti hasan àti bagada àti asa alukurasani àti sudai àti ibùdó zayd ìwé gbàwá yẹn náà làwọn náà sọ ibùdó sẹ̀rí ó ti sẹ̀rí alukurasani ó ti àfihàn ní olùsọ́ni lórí gbogbo sílá tó ti ṣáájú ẹ̀ sórí bẹ́ẹ̀. mọ̀mọ́ wa fáwọn ọ̀hún bí ní hàmà wà hàmà. Ìwòsàn ẹ̀ bá bá ju báyébùlù tọ́wọ́ àti dédé ojú mẹ́ta àlùkòrò á ẹ má dara yín làbó òdodo ní èlò. Tòun tọ́ba ti ya pàṣẹ pàwó wà bá pélò ìbàjẹ́ dé. àlìwálà ní àlìwálà ní ó ní ọlọ́run ní àwọn àti àlùkò àti náà kọ́ máa lori olùjẹ́rìí lórí gbogbo àwọn tíra tó kù báyìí ni mujahid ṣe sọ àti kọ̀tàdà àti sùdáì afáwàlẹ̀ áwùsí látọ̀dọ̀ abdullahi ibn abbas ó ní wọ́n muhammed náà alẹ́ yìí adíkí al-Qur'ani kọ́ máa jẹ́ hákìmán adájọ́ lórí àwọn tó ti wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí táwọn bá wọ̀ tún sí bọ́yà sùn wípé kọjá àríwájú rẹ́yìn ni bọ́yà sùn wípé kọjá olùjẹ́rìí àti kọjá olùdájọ́ ni gbogbo àwọn gbólóhùn yìí dáa fi ròyìn àlùkò láti ìmùtàkọ́rì bá ti máa náà ìtumọ̀ ẹ̀ súnmọ́ra wọn nítorí pé tá a bá pè yẹn ní àdìmọ̀ káyé ní ó fó gbogbo kẹyẹ sínú ẹni tá a pè ní àríwájú rẹ́yìn ó lè jẹ́ ẹni tó ti fẹ̀mí balẹ̀ sí. ó lè jẹ́ olùsọ ó lè jẹ́ olùjẹ́rìí ó sì lè jẹ́ adájọ́ gbogbo ẹ̀ pátá ló pé sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ kọ́yọ́ la lè gbogbo ẹ̀ lẹ́sìn àlùkò á gbogbo tí a lọ sáájú ọlọ́run bá wá gbé àlùkò á ti yí kalẹ̀ èyí kalẹ̀ ní tíra gbogbo tíra tó kó gbogbo tó tún tóbi ju gbogbo àwọn tí wàá yọkù lọ tó pé jù wọ́n lọ. nítorí pé gbogbo àwọn dáadáa ó ti fẹ́ bí àwọn tí wàá tán ṣáájú lọ́wọ́ àtàlùkọ̀ náà. àlẹ́ sí pípé tó wá wà tó ẹ̀ tí ò sí sún àwọn kíra mi láti tí ìdí ká sọ pé kò sí ayẹyẹ kẹ pé àrà ayẹyẹ kẹ náà lọ́wọ́ àdìgẹ́ wà lẹ́wà lọ́ọ́ bí báyìí kúlù àbẹ́wà lọ́ọ́ bí àṣà ọ̀ka kùránì dáadáa ní gbogbo ẹ̀ pátá ló pé sí bẹ́ẹ̀ nítorí ẹ̀ lọ́lọ́wọ́ ọba àlejò láti ṣe àlùkùránì ní káyìdá ó pè lóṣùtẹ̀rí ó olùsọ ó jẹ́ àkìmọ̀ àlẹ́hà ọjà adájọ́ lórí gbogbo tẹ́lá mi lọ́lọ́wọ́ ọba sọ pé gbogbo àkúyẹ̀ yìí wá wà pẹ̀lú owó ọlọ́run ọba máa sọ fúnra ara òun pẹ̀lú ẹ̀mí òun lọ́la mọ́lé lọ́lọ́run sọ wípé iná nàánú lẹ́sà lẹ́sìkọ́ àìsàn làwọn làhámìlú ọlọ́run ti àwa la sọ sí kírun kalẹ̀ àwa náà láti sọ nípa bẹ́ẹ̀ nígbà tó wá sí gbogbo ohun tá a ní ìbátá lọ́wọ́ àti àlùkò àti la tún wá kí o bí kò sí pé ká lo àlùkò àti ló kù fún wa tọ́ba ti fi ọ̀rọ̀ àdìọ́tọ̀ tó pé pérépéré tí ó kù sí bí kan ọba nílànà àti tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ yìí náà tọ́ba ti kọ́ ọ̀rọ̀ yọ sí òkú sí bí kan gbogbo ẹ̀ bàtà àbàtà ọ̀rọ̀ sábàtú fẹ́ máa sọ nínú ìbáṣepọ̀ ẹ̀dá awùwà ní ìrìnsíbò láti gbọ́dọ̀ rí àṣepọ̀ bò láti yọ sí i. gbogbo ẹ ọwọ àti ọdún kan ni wọn bá sọ pé àwọn èso oríṣi ìgbàlẹ̀ lọ́pọ̀ àdìsí ìdókè gbogbo ẹ lẹ́ẹ̀bá náà lọ́pọ̀ láti àtisọ́ọ̀mù lè ti sọ́ọ̀nì ètò ìṣúná ìfẹ́jọ́ ahụ láti títí náà ọmọ àpà. ẹ dá ọba ọba ń yíra ẹrú tí ọba ń ọba ọlọ́wọ́rọ́ yìí wọ́n yí wá àwọn ẹni yẹn ìdá àǹfà kú tí wọ́n bá fẹ́ dẹ́wọ́ dẹ́wọ́ láwùjọ tó ti kú ọ̀làwọ́yà kùtù wọ́n ò ní sáwù wọ́n ò sì ní lẹ́ni àfà wọ́n ò sì ní sáwù wọ́n fi ẹ̀ka àlùkò ádìdì lábẹ́ ọ̀rọ̀ àtìsọ́mù lẹ́kìtì sọ́ọ́dí tó wà rẹ̀ ètò òṣùnà ti lẹ́ẹ̀kan náà àlùkò ádìdì ọ̀ pínpín rẹ̀ kó o lọ sí fẹ́ kówó jọ tọ́ ọba kojọ nágbó olóòtú iná ọ̀nà wo ni ó gbà tó fi fi ẹ yẹn ní pété ọba kówó jọ kojọ lọ́nà halal lọ́la tó fi àhálà lọ́wọ́ ìgbáyà wà hàrọ̀ nílẹ̀ ó kojọ lọ́nà halal tọ́ba tó bá kojọ lọ́nà halal tó tún kú bó olóòtú iná gbogbo ẹ̀ lọ́yẹ̀ òní sẹ́ni àpà òní sáwó wàá dẹ̀dẹ̀ síbi tó dáa àti sọ́ọ̀gbẹ̀lẹ̀ ìṣèmáàrin ètò àwùjọ gbẹ lọ́wọ́ àfẹ́rẹ́ nìyí bó láti fẹ́rẹ́ ni lọ́dọ̀ tó da tábà fẹ́ra wa tán kí láà máa ti gbà tá a wa káàtó fi ní ọ̀dọ̀ ọlọ́wọ́ bá. tóbi dájú pé nìkan kẹ́ńtù wọ omi ní sábà di ẹ̀sìn kẹwọ́ ọlọ́run ti yá ọlọ́run. gbogbo ètò yìí wà náà gbọ́ láti ọ̀rọ̀ wà gbogbo ẹ̀ ní pẹ́pẹ́ ọ̀fẹ́ ẹsẹ̀ yìí tí o pè lọ́rọ̀ ló ń fa ọ̀rọ̀ sílẹ̀ fi kíkà rí ìṣe. kò tí o dá abẹ́nu bà ìgbà tó ti wá sí kí gbogbo kẹta lè sọ bá ti dì pátá ńlọ́wọ́ àtàlùkọ́ á ó pé péré ju gbogbo àwọn ọ̀sán òun lọ ẹni pé náà wà lálẹ́ tó lọ ọwọ́ àti àwọn lálẹ́ kan tó ti pé o lè kọ abẹ o lè fẹ́yàwó ní gbogbo agbọ́dọ̀ kọ́. ṣùgbọ́n gbàtà àlùkò á ní ó ní o lè fẹ́yàwó o lè kàn ìyàwó tá a bá rí ìṣesí tó pe ni lọ síbẹ̀ ó tún wá kó wa bó láti kọ́ ara fífi islam nìyí tó ti pálùkù àtẹ́ni yóò fi islam yẹn nígbà tó ti wá ti fi gbogbo ta ní ìpátá lọ́wọ́ àtàlùkọ́ áàdì ìjẹ́ ìwòsàn fẹ́mi fara tọ́lọ́mù sọ wípé fàtúfẹ́ náà ṣì máa ń sàlàlá. ewu tọ́lọ́ wọn bá sọ̀ kalẹ̀ ní kí àtẹ́bí fi dájọ́ toró pé òun ni kò fi dájọ́ èrè àtẹ́bí fi dájọ́ láàrin àwọn èèyàn lárúbáwá àwọn ni elédè bíi ni ẹni tó lè kọ́ tó lè kà ní abẹ́ni tó lè kọ́ tó lè kà òun tọ́lọ́ ń sọ̀ kalẹ̀ fún ọ nínú àlùkò á ní alákọ̀ọ́lẹ̀ yìí kò fi dájọ́ àti òun tọ́ bá jáwé pé kọ̀ rọ́rọ̀ owó lẹ́dà bẹ̀rẹ̀ fọ́ọ̀tì máa ń ká àtúntò jásí wípé ó rinlẹ̀ nínú ìdájọ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú ẹ tó ti pé òfin jẹ òfin fárẹ́ ti ṣèdájọ́ wọ́n ní báyìí ó ní ìmùdí tẹ̀lé tí wọ́n ti fún túmọ̀ ẹ̀ wá bákan náà ìmùdí àti hasim látọ̀dọ̀ abdullahi ibn abdasi wọ́n là tẹ́bi sallallahu alaihi wasallam wọ́n sàálẹ́sà tọ́ba ìyàwó tó pera wọn ní ọmọlẹ́yìn àtẹ̀dẹ̀ musa tó pera wọn yẹ̀kú ní bóun kọ́ dájọ́ láàrin wọn àtàwọn ọ̀dẹ̀ sọ́ra bóun kọ́ bá da wọn lóhùn kọ́ dá wọn padà. ìlà àkàmì ní ọ̀gbọ́n bíbí ìdájọ́ wọn tó ti kó dòdò ní tó ti papọ̀ mọ́ ti fẹ́ náà wà ní òsì náà ni. ọlọ́run bá wá sọ ayà kalẹ̀ pé àlékún fẹ́ náà ò ní má wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó ṣe rí bíbí ọba wù ó lè dájọ́ ó wù ó lè má dájọ́ kó fi wọ́n lẹ̀ ọlọ́run wa padà sáyà kalẹ̀ pé àdìkọ dájọ́ láàrin wọn pẹ̀lú tọ́lọ́wọ́ bá sọ̀ kalẹ̀ ọ̀rá tẹ̀sẹ̀lẹ̀ àwọn àwọn. nítorí bẹ́ẹ̀ bá tẹ̀lé fẹ́ẹ́ lú wọn. má tẹ̀lé làákàyè wọn ìyẹn ni pé ọlọ́run pa òjijì ọlọ́run ọba aláṣẹ pé kọ́ ń dájọ́ láàrin wọn pẹ̀lú òṣìṣẹ́ dàlùkọ̀ láàrin ah, má ní wọn lọ gbé bẹ́ẹ̀ gbọdọ̀ wọ́n. má tẹ̀lé làákàyè wọn èyí tí wọ́n kú sáwọ̀ ẹ̀ wá lọ́dọ̀ ara wọn. wípé tó bá ti sìn náà kò sí ohun táwọn sì pé káwọn sì lẹ́gba táwọn bá ti rí pàtẹ́tẹ́ káwọn fi ìlú kun lójú káwọn máa mú káàkiri ìgboro ọ̀sán. abilékọ sì ni abiléya ni ìfẹ́ inú lélẹ́yìí wọ́n bá tẹ̀lé wọn lórí ẹ̀ ẹ̀rí nípa ìfẹ́ lójú ya yẹn tí wọ́n fi pa ọlọ́run sọ̀kalẹ̀ fáwọn ọ̀rẹ́ ńfẹ́ ọlọ́run wọn pa tẹ́lẹ̀ láti má tẹ̀lé bẹ́ẹ̀ ló wọn àmọ̀já àgàmìnà ni a kọ̀ nípa ohun tó ti wá bá rẹ̀ àtẹ́bí lóòtítọ́ yẹn ni pé má kú lórí òdodo tọ́lọ́wọ́ bá pa ẹ́ láti rẹ̀ lọ́dí bí ìfẹ́ náà àwọn aláìmọ̀kà àwọn olórí burú yẹn ọlọ́wọ́ bá lè náà ní òṣèré ọlọ́run ní kọjá sí pé ìkọ̀ọ̀kan ìlànà ní sẹ̀ríà rẹ̀ àti ìlànà tí ó máa tẹ̀lé ó lójú ọ̀nà ó ní ìlànà tí ó tẹ̀lé báwọn ṣe ní tiwọn àwa náà ní tiwa. ẹ̀rì bàbá sọ fún ẹgbẹ́ sáré wọn kọ́ bílà dáríwá sáré ọ̀hún náà sí sẹ̀ríà àwọn tó ṣáájú àti sẹ̀ríà wa ní bẹ́ẹ̀ ni tí ọ̀gá tí ó tọ́ parẹ́ kò kẹ̀ sí dáadẹ́bí mú wa ìwọ́n tó bá ti wà nílò

ó sì tún jẹ́ ìró nípa agbára ọlọ́run ọba tó tóbi pé tó bá wọ ọlọ́run ọba kó gba àwọn èèyàn jọ lórí ẹ̀sìn wóró kan lórí òfin kan tó ti pé kàkẹ́ òní para wọn rẹ ṣùgbọ́n náà ọba ó ṣe lófin fún jíṣẹ́ kọ̀ọ̀kan òfin tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ apárẹ́ owó apá kan ó fi pa ìrẹsẹ̀ ẹni tó wá lẹ́yìn ó fi padà kọ́kọ́ rẹ́ tóbi wá já sí pé òfin tọ́lọ̀ òfin rà tẹ̀mí sallallahu alaihi wasallam òun lọ́ padà pa gbogbo tàwọn tiwájú rẹ̀ ẹ tóbi já sí kọ́ padà pa gbogbo ẹ̀rẹ́ òun tọ́lọ̀ ọba fi rà tẹ̀mí sallallahu alaihi wasallam èyí tó ti kọ́ lọ́wọ́ gbà tẹ̀mí dìde ìlẹ́lẹ́ àwọn ti kọ́ sí bàtà sí gbogbo ayé yẹ́yẹ́ ọlọ́run wá sí ní káṣámọ̀lẹ̀ àbíyá paríparí gbogbo àwọn àtẹ́bí ọlọ́run ọba yẹ́yẹ́ lọ́lọ́run ti wá sọ pé ọlọ́run ṣe àlọ́ tọ́ka wọ ọlọ́run ọba ni. ọlọ́run ní àdìsọ́lọ́wọ́ bá bá fẹ́ ni ọba ṣe yín níjọ gan lórí ìlànà kan ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ fi jẹ yíwò ní ó sòfin oríṣiríṣi obìnrin tí àwọn ẹrú sí rẹ̀ wò nípa tó ṣe lófin fún wọn kọ́dẹ̀tì lè sẹ́ wọ́n lẹ́sẹ̀ tí wọ́n bá tẹ̀lé tó lè jẹ wọ́n níyà tí wọ́n bá ya pa ẹ̀. afọwọ́ tó lẹ́yìn fún kẹ̀sí ronú fi mọ̀ áta tó nípa owó fún inú ọlọ́run kẹ̀ ní kọ́ yàtọ̀ ní wọ́n fẹ́ fi tẹ yíwò nípa àwọn tó fún yín ló dírà tí ò jẹ́ ọjọ́ra wọn torí bẹ́ẹ̀ fásitì bí kòlù kan irọ́. lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba wa sọ pé ẹjẹ́ àtètè yára lọ síbi rere lọ síbi ìtẹ̀lé tọ́lọ́run ọba lọ síbi ìtẹ̀lé òfin ọlọ́run tí ń ṣe òfin Al-Qur'an tọ́wọ́ náà Al-Qur'an tọ́pa àwọn olóṣèṣáájú ẹ̀rẹ̀ ká tètè yára pàpà láti gba. tíra ọlọ́run ọba gbọ́ tó ti fi fífi al èyí tó jẹ́ paríparí tíra ọlọ́run ọba sọ kalẹ̀ ọlọ́run ọba wa sọ báyìí pé ìlànà ìlọ́lọ́ ìmọ̀rin jẹ́ torí mi ọ̀dọ́ ọlọ́run gbogbo máa fẹ́ rí sí ọlọ́run àwa fún yín ní o nípa àwọn tó ti pé ẹ̀ ń ṣe ìyapa ẹnu lórí ẹ̀ láàgbó báyìí ìgbé ayé ayé bẹ́ẹ̀ láti ṣe ìlú gbàdọ̀ báyìí ní ọ̀la ìṣà ọlọ́run ìṣàrà ẹ̀. béèrè ká béèrè báyà láàrin ìṣe ìpàdé ìṣèjọba wa. Thank you. وعليكم السلام أنت bá ní sọ̀rọ̀ tá a ti sọ náà pé máa tẹ̀ ní ìdẹ̀ ó lè kó nígbà tá a bá fi báyìí mú tòun ní báyìí mú sọ̀rọ̀ kó tó ní bí àgbà Islam. bí ẹ̀ bá tẹ̀ fẹ́ máa ṣe ní ẹ̀yà bóyá bí ẹ̀kọ́ kan ni ó sì jẹ́ tí nǹkan yẹn ṣe lé ní ọjọ́ wàdà lọ́wọ́ àti torí ọjọ́ bá ní apá sí ọjọ́ wàdà lọ́wọ́ àti ìbàjẹ́ olè gbọ́dọ̀ fi ọwọ́ ní ìwà tó kíra o tọ́ba ṣe déédéé rẹ̀ mo fẹ́ gbá ní òdodo. tọ́ ṣùgbọ́n ìlọ jù òun náà ní kéèyàn fi fàá bá wọn sọ̀rọ̀ èèyàn ní ìdí kọ́sẹ̀ bá sọ pé ẹ̀lọ́gbé báyìí wò lọ́wọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n máa ń lò wọ́n yé lè gbé kúrò á nìkan. Ọgọrọ, wọn ẹwà àwọn tó ti ṣe lọ́dọ̀ wa ti báyìí náà báyìí náà mọ ẹlòmíì láyẹ káàdì yẹ ká ọpọlọ rẹ kò ní lè ka sọọtù mẹba yìí níbi wọn níbẹ̀ yóò ti ka bá ibú bá mẹba kẹ bẹ́ẹ̀ ló sọ ń gbé torí ìròyìn lánàá bá hàn ṣùgbọ́n bá hàn kọ́ra lórí tó ń lò ó lórí tọ sẹ́yìn bá ti láti wọ́n ti mọ̀ òdodo sódodo fún ẹni tí ọba gbọ́ ọ̀gá lẹ́yìn kí ẹ̀jẹ̀ wà lọ fi wẹ́ ẹ̀dí mẹ́tò tẹ́lá yìí lọ́ba tán torí gbogbo ọba wà tó tẹ́lá kò dínkù yẹn irú dínkù yẹn ní tó ti sì lẹ́tọ́ lẹ́yìn ló kọ̀ pa ọ wà tó tẹ́lá lọ òní ìdí ká ti lọ gbé tẹ́lá wà láti kàtà lọ́ba ní pé mẹ́mẹ́ torí bàtẹ́ bí ló sọ láti ìyẹn ti tó wà á kó tó tẹ́lẹ̀ ń jẹ àwọn gẹ́gẹ́ lọ sọ fún pé májẹ̀mú láéláé kọ lọ gbé wa ó kílẹ̀ àjẹ àwọn gẹ́gẹ́ lọ sọ wá àyè lẹ́yìn ìgbà yà á kó ti di ọlọ́run bẹ́ẹ̀ náà ba lọ́wọ́ ẹ̀rọ rọ́jì ọlọ́run tẹ̀lé bí a sọ́mọ yà á fi fún sájà bá wà lọ sígbà nílẹ̀ ọ̀tẹ̀ ẹ mọ̀ pé náà la máa ń sọ fáwọn ẹni wọn máa ń sẹ gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ ẹgbẹ́ yín dẹ̀ lọ sí yẹ kí ló wà bẹ́ẹ̀ ní òsì ní Islam tẹ̀sẹ̀ kọ́ nínú ẹgbẹ́ tẹ́ ẹ bá ní kiri kẹsẹ̀ ẹ fẹ́ padà kó wá kẹ ẹ farabalẹ̀ ní bẹ́ẹ̀ ní Islam kẹlẹ̀ ẹgbẹ́ ìṣòro wa bẹ́ẹ̀ dẹ̀ lọ́rọ̀ alọ́ ìdè báyìí kó wà láti àtàwọn ọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́run bá nìjọ bẹ́ẹ̀ kò ní ìjọba jẹ́ àlùsùn náà èèyàn ní hájà sí tàbí alára wà á sunna lẹni sọlọ àtàlà kí wọn sọlọ kó tó kí ẹ kẹta àtẹnudẹ lẹsẹ ti bẹ tó kíra àwọn báyìí pàpà ti lọ wá àwọn àyà káńká lẹ kó tó wà ní ká àwọn ẹgbẹ́ káńká àtàwọn ẹgbẹ́ wọn sọ àárọ nípa ìròyìn àjọ tó sọ wà àtàlà kó tó wà ní kíra àwọn ẹgbẹ́ àwọn kẹfẹ náà máa tọjú. tí ìwà àbúrò àárín yẹn ẹgbẹ́ lè mú wa mẹ́yọ́ tí ìwà àárín báyìí sọ́wọ́ ẹ̀kọ́ bí ìyàwó tó lò lọ́ wípé àwọn tí wọ́n bá ti láwọn ọ̀dọ́ tó wáyé ní báíbùlù àti àti kùránì yọ abáíbùlù yóò yẹ kó yọ ha gbogbo ẹ̀ pátá ní ọ̀hà òṣèlú lọ sí pẹ̀ níwájú tàbí kó sì lọ bọ̀ á kàkà kà ó tún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe ẹlòmíì bá kì dà yìí ẹ̀wù kan tó wà lẹ́kọ̀ọ́ jáde àdìgí lọ́pẹ̀ yìí ẹ̀ bí òsínú ọkọ̀ dàpẹ̀ parí wọ́n wá jọ ń ṣe papọ̀ wọn àti ẹnìkan tó lálẹ́ bí lòun ó tó lálẹ́ ní ìsálò gbogbo ẹ̀ ló rẹ̀ nígbà tó wọ́n máa sọ̀rọ̀ sí ó yọ òun tó wọ́n ọ̀gbà pàdé ní iye tó ń padà wá sáyé wọn. ọ̀rọ̀ lọ ha sórí yẹn kó mọ gbogbo téèyàn máa ti tìtìrí pẹ̀lú ẹ̀. aláwo sọ̀rọ̀ fún atẹ́bí ẹ̀yìn sàlẹ̀ sọ́lá sọ̀tàlá wípé bí òde ayé ọ̀sẹ̀ wà ìdè wù là àlàmù lè sà á kẹ́dù wá gba ẹnì kan gbólóhùn sí pépè lọ sí Islam ọmọ àtọkùn òun tó wọ ọwọ́ ìbọn wo ló fídíò báyìí ti sọ èmi sì lè lè ọ̀sà pàdé mi kọ́ wà. níbo lọ wà ń fa àwọn yẹn lọ ń fa àwọn yẹn lọ síbi kókó àdébìyẹn ti wà pẹ̀lú àwọn àhàdé tó gbádùn ayé àlùkò àti ìdí ẹ̀ ọlọ́run sára ibẹ̀ ọ̀yọ̀kẹ́ lè mú náà fi máa ṣe wọ́n káàkiri wọ́n fi sọ̀rọ̀ ṣe. ibi àtẹ́bí àyíká nígbà tó lọ́wọ́ fi mú wa ibi yóò bá rẹ̀ sọ̀rọ̀ lọ́mọdé yẹn ti wáyé lórí ibẹ̀. wọ́n káàkiri tọ́ba tún ti dá sí lòfin láti bá rẹ̀ sọ̀rọ̀ yìí ò tí wáyé. ọlọ́run ti gbé lòfin wọ́n fi sọ̀rọ̀ nìkan inú àwọn ẹni ló máa wà nígbà yẹn kò já tẹ́bí mọ́ nígbà yẹn. torí tọ́ba dé ní ìsìn náà ọmọlẹ́yìn àtẹ́bí lọ wa. kọ́dà yóò tún sáfúlẹ́yìn lè mọ́kùnrin nígbà tó bá dé ó sì dídé tí ó ti sáńsù sálákọ́sálà yìí kó jẹ́ ó sọ̀kalẹ̀ níjọ́ tí ọba dé táìpù wo ni ìlú wo ni ààyè wo ni ìlú wo wọ́n bá kí lọ́wọ́ sílẹ̀ láyé káre ní kẹ̀kẹ́ ọ̀láyà sọ wá ní pé ọjà ní tìbù tó lòun ṣe kò mọ ohun tó ti tutọ́kẹ̀ ní jẹ́sì kẹ̀kẹ́ ní ọ̀dọ́ yìí lẹ́yìn fáwọn afáàkẹ́ ní ṣètìlá tí ó tóbi tó báyìí lórí àdìmọ́kùnrin nígbà sọ̀rọ̀ lórí àlè ìmọ̀tò ìdílé omi láàṣẹ ọ̀rọ̀ nípa pé kádìgbàgbọ́ ibi ọjọ́ kẹyìn ọjọ́ ti bẹ ni lábẹ́ ohun tó wà tó rẹ̀ onípàtẹ́lẹ̀ yìí tán padà ní ìyẹn jésù ó sì ní sẹ́jọ́ wa ní tọ́ba dé yóò rún àgbèlè yóò pẹ́lẹ́ dẹ̀ yóò sì yóò sì takò àwọn tí yẹ lọ́gbọ̀n wa ti ààrẹ lé ọlọ́run méjì kẹ́nìkan mùsùlùmí bá lọ́wọ́ àdídìẹ kò sí kùránì àti súnà rẹ wọn bá fi pèpè tí wọn gba islam gbà wà àwọn ẹni tí wọn pèpè bẹ́ẹ̀ tí islam tèmi wọn ní pé jó wọn jó kí wọn lè ní rí ogo ẹ̀yìn lè rí kéde kan wẹrẹ wẹrẹ ẹsẹ máa gbọ́ gbogbo kúta àwọn kòkòrò lẹ bá tẹ̀ra yẹn rárá o tó ọkà rárá ni kò òun ti máa bẹ lọ́wọ́ lọ́wọ́ ìjòyè wọn. Thank you. ẹ sọ wípé ìtumọ̀ rẹ̀ ní wípé ẹ̀yin fẹ́ gbẹ̀sán ó ń tàn wá ó ọwọ́ abẹ́ ni kò sí kankan nígbà tẹ̀ bá ti ṣe ju ń lọ́yẹ̀ kẹ́sì lọ. ṣùgbọ́n eléyìí náà wà ń sọ nípa rẹ̀ wípé kúrò sí pé ènìyàn lèyàn gbẹ̀sẹ̀ fún rẹ̀. wọ́n ti ọ́ ní sùdà ọ̀ á sùúrù ọba lọ gbẹ̀sẹ̀ lọ́ba wọ́n ní o. irú ẹ̀ lásán tẹ̀lé pẹ̀lẹ́ ni tí wọ́n fún ní ìwò lẹ́sẹ̀ èyí tí ọlọ́run ti sòrò jẹ́sẹ̀ yìí ọ̀sẹ̀ bó ti tún lọ bẹ̀ yẹn pẹ̀lú tara bó ti di pẹ́sẹ̀ rẹ̀ padà wọ́ọ̀lì ọ̀rẹ́ tí fi sùn èyí tí ọlọ́run ní ọ̀pọ̀ àjàkà lọ ọlọ́run fi ọ̀jẹ̀ ọba àlọ́ fara wọn kò sí ọ̀sẹ̀ ọ̀fẹ́ lè lọ irú ìyẹn ti ta wọ́n jó. Ah. ẹ mo ti rí òye bẹ́ẹ̀ ẹni tí gbà rẹ̀ ti jó àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ sí lórí Islam ẹ kọ́kọ́ lọ ta yẹn bẹ́ẹ̀ wèrè ní má jó àwọn ẹni tí wọ́n ti kọ́kọ́ jó ti jè ló ijó ta ni mo gbà lérò ọmọ pé ìyàwó lè fàtẹ̀ fún ọkọ ẹ̀ nínú ilé nínú ilé tó ṣùgbọ́n ẹni tó bá ti kọ́ ọ̀tà tí ó ti di wèrè nìyẹn àbó ti gẹ̀ẹ́sì gbogbo èyí táwọn ọ̀tẹ́ tí wọ́n kọ́ ni ẹ̀sìn tó máa ń gbé fún yẹn irọ́ ló pa fún yín ẹni mú gbogbo kẹwàá yẹn ẹ̀bẹ̀rẹ̀ jíjọ àtẹ̀kù sí tó kẹfẹ́ lẹ́jọ́ àtẹ̀kù jíjọ àṣẹ ìtọ́ nìkan lọ́wọ́ ẹ̀dí kan lọ. nítorí pé àwọn táwọn kọ́ ẹni tí wọ́n gbà rẹ̀ nínú ọjọ́ ó tún fi hàrọ̀ káàdì lọ bá rẹ̀ rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n dẹ́sẹ̀ ẹ̀lú ojú òṣèlú islam tó ṣe lọ́rọ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب